Audio Jungle. Audio Jungle. ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv lónìí tí ń ṣe ọjọ́ kọkàndínlógún oṣù kínní ọdún twenty twenty three o ìròyìn àpapọ̀ náà làmúwa fún yín látẹnu èmi sọ́ni sodiq abiodun ṣáájú ká tó ka ìròyìn náà fìyín lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀gbọ́n kókó èyí tó wà nínú rẹ̀. ìgbìmọ̀ ìṣèjọba lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn fẹ́ kì í ti padà fọwọ́ sí owó èyí tó tó bíi tírílíọ̀nù kan ó lé mẹ́sàn-án náírà báyìí fún àjọ nnpcl láti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ojú náà èyí tó tó bíi mẹ́rìnlélógójì lórílẹ̀‐èdè nàìjíríà o ìjọba ìpínlẹ̀ dobes ní kẹ́gbàjarè lórí àrùn lassa fever èyí tó padà gba ìgboro kan ní ìpínlẹ̀ náà nàka lébù sí ìjọba àpapọ̀ pé wọ́n padà fọwọ́ àwọn tì sí ẹ̀gbẹ́ kan ẹni tí ń ṣe mínísítà fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ti pé ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí ló sì ní ọdún mẹ́rin láti lò lórí sáà àwọn ọmọ gàfẹ́ kan lẹ́yìn Tinubu ṣàdédé jí àwọn dẹ́rẹ́bà ọkọ̀ gbé lójúnà kan bíi mẹ́rin o àwọn ọlọ́pàá tòun ti àwọn ológun ní ìpínlẹ̀ Èkó ṣàdédé ṣe ìkọlù síra wọn lójúnà kan bẹ́ẹ̀ iná ọmọ ìrókò ti padà ṣe lọ báyìí ní ìpínlẹ̀ Anambra padà jó àwọn iléeṣẹ́ ìtajà bíi márùndínlógún nínú ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Rivers United sọ pé àwọn ṣetán láti wàákò pẹ̀lú ikọ̀ Sunshine Star nínú ìdíje èyí tí yóò wáyé lónìí nínú ti ìdíje MPFL ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ìpò YouTube wa tẹ̀ gbàgbé gbàgede ìmọ̀ TV Facebook gbàgede ìmọ̀ with aláwòye àdébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ má wá gbàgbé láti pè wá fún ìpolówó ọjà ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ìgbìmọ̀ ìṣèjọba lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn fẹ́ẹ̀ kí ti padà fọwọ́ sí owó léyìí tí ó tó bíi tírílíọ̀nù bíi mọ́kànlé án náírà nìyí àgbọ̀pẹ̀ owó náà gan ìjọba àpapọ̀ nílẹ̀ yìí padà sí fún iléeṣẹ́ tí a mọ̀ sí NNPCL láti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ojú náà èyí tó jẹ́ ti ìjọba àpapọ̀ nílẹ̀ yìí tí ó tó bíi mẹ́rìnlélógójì o wọ́n ní pé owó náà tí ó tó bíi tírílíọ̀nù kan ó lé mẹ́sàn-án náírà ó ń gọ́ ní ìjọba àpapọ̀ nílẹ̀ yìí tètè fọwọ́ sí kí nǹkan lè ṣẹnu rè nílẹ̀ yìí ẹni tí ń ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fún igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ní ọláolú àkàndé ló ń padà ń jẹ́ kí ọ̀rọ̀ náà ní mọ̀ báyìí wípé igbákejì ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn ọ̀jọ̀gbọ́n yẹmi ọ̀ṣínbàjò èyí tó jókòó tó sì déwájú fún ìgbìmọ̀ ìṣèjọba nílẹ̀ yìí lánàá nínú ìpàdé èyí tí wọ́n ṣe lọ́ti padà fẹnukò sí pé kí wọ́n jẹ́ kí àjọ NNPCL kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ojúnà náà èyí tó jẹ́ ti ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà o wọ́n pé èyí ló wáyé lẹ́yìn ìgbà tí ẹni tí ń ṣe mínísítà fún àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀nà ṣíṣe àtàwọn nǹkan míì yìí padà bọ́wọ́ lu kìnìún náà wọ́n pé àwọn ojú lẹ́yìn tí ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ṣetán láti bẹ̀rẹ̀ sí ní ṣe òun náà ni àwọn ojú náà bíi Benin sí Àsàbà Àbújá sí ìlú Benin tóun ti Àbújá bákan náà sí ìlú Makadi Kano lọ sí ìlú Èkó àti Àbẹ́òkúta wọ́n sì pé láti ìpínlẹ̀ Èkó lọ sí agbègbè tí a mọ̀ sí Sẹ̀mẹ̀wò ìwé náà ló ń jẹ́ kó di mímọ̀ wípé àkàndé padà wá sọ fún àwọn oníròyìn wípé ọ̀pọ̀lọpọ̀ owó tùlùtù lọ padà bówó pé kí nǹkan lè ṣe niwe láwọn òjúnà lórílẹ̀‐èdè yìí o. àwọn ará ìpínlẹ̀ Ẹdó tòun ti ìjọba ìpínlẹ̀ náà bẹ̀rẹ̀ sí ń pariwo báyìí lórí àrùn lassa fever èyí ló ti padà gba ìgboro kan níbẹ̀ báyìí náà ká lébù sí ìjọba àpapọ̀ nílẹ̀ yìí pé níṣe ni wọ́n padà gbàgbé àwọn fọwọ́ ẹ̀yìn mọ́wọ́ ti sí ẹ̀gbẹ́ kan o wọ́n pe ó kéré jù àwọn èèyàn léyìí tí ó ti padà tó bí àádọ́ta níye ló ti padà ní àrùn lassa fever náà ní ìpínlẹ̀ tí a mọ̀ sí Ẹdó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n pe ìjọba ìpínlẹ̀ Ẹdó náà ni wọ́n ti wá ń padà wá ń pariwo fún ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè yìí tó ń táwọn ọmọ Nàìjíríà látètè gbà wọ́n lórí àrùn tí a mọ̀ sí lassa fever èyí tó padà gba ìgbìmọ̀ kan bẹ̀ o wọ́n pé gbogbo ìgbà làwọn ti padà kọ lẹ́tà sí ìjọba àpapọ̀ láti tètè ṣàánú wọn lórí ọ̀rọ̀ náà àmọ́ tó kọ̀ láti gbé ìgbésẹ̀ o ẹni tí ń ṣe kọmíṣánná fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn ti ìpínlẹ̀ Ẹ̀dó náà Chris Nìkẹ́rà ló padà ń jẹ́ kó ní mímọ̀ báyìí nínú ọ̀rọ̀ kan lẹ́yìn tó fi léde fáwọn oníròyìn lánàá ní ìlú Benin pé lóòótọ́ làwọn ti padà rí àwọn àrùn èyí tó lọ́sẹ̀ fìfà téèyàn bíi àádọ́ta níye ti padà kó kìnínà o ó pé kódà àrùn náà ló tún padà ń lọ sókè ní pàṣẹ́ẹ̀tì èyí tó tó bíi márùn níye ó padà wọ́n ń tẹ̀wájú nínú ẹ̀lẹ́yìí tí wọ́n fi léde pé àwọn ti kọ lẹ́tà sí iléeṣẹ́ ìjọba èyí tí ó jírí sí ètò ìlera nílẹ̀ yìí tó ń ti àjọ NCDC àti àjọ tá tún mọ̀ sí PHCDA bákan náà wọ́n pẹ́ láti ìgbà náà àwọn ò tí ì gbọ́n kankan lọ́wọ́ ìjọba lórí ọ̀rọ̀ náà wọ́n pe gbogbo ìgbésẹ̀ lẹ́yìn tí àwọn ń gbé láti pé àwọn padà dúdú ti àwọn lassa fever èyí tó gbògbò ìgboro kan ní ìpínlẹ̀ Ẹdó náà ló sì ń já sí pàbó lọ́wọ́lọ́wọ́ o ẹni tí ń ṣe ọ̀gá àgbà tó ti mínísítà fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Mohammed dìgíyádì ló ti ń padà ń fọ̀rọ̀ léde báyìí wípé ọ̀gá àgbà tóun ti ẹni tí ó jẹ́ kọmíṣánná ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí ìyẹn Usman Baba ó jẹ́ pé ó ṣì ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ láti lò nípò ó pe ẹni tí ń ṣe ọ̀gá àgbà náà gan ni yóò sì wà nípò ní ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ni máa ṣe ètò ìdìbò ọdún 2023 lórílẹ̀‐èdè yìí o oxford náà jáde pé lóòótọ́ ní ọjọ́ orí ọ̀hún ni kò sí lẹ́gbẹ̀ẹ́ ẹni tí a mọ̀ sí ọ̀gá àgbà usman bàbá mọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ òfin lẹ́yìn tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá fi àyè sílẹ̀ fún ọ̀gá náà láti wà nípò wọ́n pe òfin náà lẹ́yìn tí wọ́n ṣe àtúntò rẹ̀ lọ́dún 2020 gan ló ṣe àfihàn wípé ẹni tí wàá jẹ́ ọ̀gá ọlọ́pàá ní IGP fúnléṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí ni yóò lo ọdún mẹ́rin gbáko bẹ́ẹ̀ sì ré kíní ọ̀hún ò ní pẹ̀lú ọjọ́ orí lẹ́yìn tó ń tọ̀ ń báni lórí o wọ́n pé lóòótọ́ làwọn mọ̀ wípé ẹni tí ń ṣe ọ̀gá àgbà fúnléṣẹ́ ọlọ́pàá náà ni yóò pé ẹni ọgọ́ta ọdún lóṣù tó ń bọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ó sọ pé ó ń tọ̀ òun ó sì ní àǹfààní láti yẹ iye ọdún rẹ̀ kó pé o wọ́n pé oṣù kẹta ọdún yìí gan ni ọ̀gá àgbà ọlọ́pàá ọ̀hún ni yóò wà yóò ti pé ọgọ́ta ọdún níye àmọ́ síbẹ̀síbẹ̀ láti ìgbà tí ààrẹ Muhammadu Buhari ti padà yan ọ̀gá àgbà náà sílé iṣẹ́ ọlọ́pàá yẹn lọ́dún 2021 rẹ pé yóò lo ọdún mẹ́rin ẹ̀ pé láì pé ẹnikẹ́ni yóò láǹfààní láti yọ kúrò àwọn ọmọ gọ̀ọ́fẹ́ kan ti padà ṣe ìkọlù sábìwé kan ní ìpínlẹ̀ Kwara jí àwọn awakọ̀ táǹkà bíi mẹ́rin kan gbé lọ ń bẹ̀ wọ́n pe àwọn ọmọ ọ̀gànfẹ́ kan èyí tí wọ́n ṣàdé lọ́wọ́ ṣológun nílẹ̀ wa nàìjíríà ni wọ́n ṣàdé lọ ṣe ìkọlù sí àwọn kan tí wọ́n ń wa ọkọ̀ tìpà kan lẹ́yìn tí wọ́n wà lójúnà kan tí ń bẹ ní ìlú ìlọrin ní ìpínlẹ̀ kwara náà wọ́n pe àwọn bíi mẹ́rin kan ni wọ́n ṣàdédé gbé bẹ̀ lẹ́yìn tí ó ń wakọ̀ tìpà náà lọ́jọ́ sátidé o wọ́n pe agbègbè lẹ́yìn tí wọ́n ti padà jí wọn gbé náà ni àwọn tí ó jẹ́ awakọ̀ náà ẹ pé wọ́n wá láti gáràjì tí a mọ̀ sí ọyún gáràjì èyí tó ń bẹ ní àdúgbò kwari ní ìpínlẹ̀ ìlọrin wọ́n pẹ̀ tẹ̀síwájú pé àwọn àti láàmú náà láti bẹ̀rẹ̀ sí máa pe àwọn ẹbí báyìí pé kí wọ́n bẹ̀rẹ̀ sí máa mú owó tó tó mílíọ̀nù márùn-ún wá báyìí pé kí wọ́n yóò gba àwọn ẹbí wọn sílẹ̀ o àwọn ìyàwó tí wọ́n jẹ́ ti dẹ́rẹ́bà náà ló ti padà bọ́ síta bẹ̀rẹ̀ sí ní máa tọrọ owó káàkiri arábìnrin kan tí a mọ̀ sí Aisha tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n jí ọkọ rẹ̀ gbé ló pa lọ sí gáràjì láti bẹ̀rẹ̀ sí ni máa tọrọ lọ́wọ́ àwọn tí ó jẹ́ lẹ́nu lọ́rọ̀ ní ìlú láti tẹ̀ wọn ọkọ rẹ̀ lọ́wọ́ kó lè padà bọ́ lọ́wọ́ àjàgà àwọn tó jí gbé ní ìpínlẹ̀ Kwara ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Àjàyí Ọ̀kásánmí padà wá ń fi ìdọ̀rọ̀ náà múlẹ̀ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé àmọ́ àwọn ti padà lọ́wọ́ tó àwọn méjì kan èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà láti bẹ̀rẹ̀ sí ní fún àwọn ohun tó ṣẹlẹ̀ gan-an. ọlọ́pàá kan tòun ti ọmọ kan bẹ̀rẹ̀ sí ní wọ̀ ìyá àjà báyìí ní ìpínlẹ̀ èkó lẹ́yìn tí àwọn ọmọ kan ṣàdédé gba ọ̀nà èyí tí ò tọ̀nà wò wọ́n pe wàhálà bẹ́lẹ̀ báyìí lágbè tí a mọ̀ sí apọ́gán lèyí tó ń bẹ ní ìpínlẹ̀ èkó lẹ́yìn ìgbà tí ọmọ ológun kan pẹ̀lú ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní jà látàrí bí àwọn ọmọ ológun ọ̀hún ti ṣe gùn náà lòdì sí òfin ojúnà o ìwé náà ló ń padà ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọmọ ológun sókèlédè wa nàìjíríà ni wọ́n ṣàdédé wọkọ̀ kọjá bẹ́ẹ̀ sì rèé lòdì sí òfin ojúnà èyí tó wà ní ìpínlẹ̀ èkó ọ̀pẹ ọlọ́pàá náà lẹ́yìn tí ó ń rí sí ojúnà èyí tí wọ́n fi sínú náà ló bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọmọ ológun ọ̀hún sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó sì dá wọn dúró béèrè wípé ìdí gan ni wọ́n fà ló fà á tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní wo ìwà èyí tó kọ̀ tọ́kọ̀ tí wọ́n ń náà wọ́n pé àwọn ológun náà lọ padà wá sọ kínní náà dìjà tí ọ̀kan ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bá ọlọ́pàá ọ̀hún jà láti gba ìbọn ọwọ́ rẹ̀ wọ́n pé gbogbo ìgbìyànjú náà ló padà ń já sí pàbó wọ́n pé ẹnìkan léètọ́ náà padà ń ṣojú rẹ̀ tí a mọ̀ sí ọ̀sátọ̀mẹ̀ ìtàn àlẹ́ tí ó ń gbé lórílẹ̀‐èdè orílẹ̀-èdè amẹ́ríkà padà ń jẹ́ òdì mímọ̀ wípé ó jẹ́ ohun ìbànújẹ́ pátápátá fún òun wípé àwọn ọlọ́pàá tó mú ti àwọn ọmọ ológun nílẹ̀ yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bára wọn jà lọ́nà tí ò tọ́ o pé èyí ṣe àfihàn pé kò sí òfin nílẹ̀ yìí bẹ́ẹ̀ kò sí ìfẹ́ pátápátá ó pe àwọn ọlọ́pàá tuntun lógun lẹ́yìn tí wọn ò tí ì dàgbàsókè dáadáa lẹ́nu iṣẹ́ lẹ́gbẹ́ wọn bẹ̀rẹ̀ sí ń wà báyìí ó ṣe àfihàn wípé òfin làwọn èèyàn tẹ̀ lójú mọ́lẹ̀ yìí o ẹni tí ń ṣe ọ̀gá àgbà pátápátá tó ti agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó náà ń jẹ́ kó di mímọ̀ pé lóòótọ́ làwọn ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà àmọ́ táwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí ẹ̀ ìyẹn Benjamin Hundeyin ẹni tó wá jẹ́ ọ̀gá àgbà tó ti agbẹnusọ bákan náà fún iléeṣẹ́ ológun ní ìpínlẹ̀ èkó ìyẹn ọláníyì ọ̀ṣọ́bà náà pé lóòótọ́ làwọn ti bẹ̀rẹ̀ náà táwọn sì ti bẹ̀rẹ̀ sí ní wá ojútùú sí láti mọ ohun tó ṣẹlẹ̀ gan lágbègbè náà. iná ti padà ṣẹyọ báyìí ní ìpínlẹ̀ anambra lẹ́yìn tó padà jó àwọn ilé ìtajà bíi márùndínlógún o wọ́n pe iná èyí tó ṣẹlẹ̀ ní agbè tí a mọ̀ sí ìsúnúcha lẹ́yìn tí ó wà ní ìjọba ìbílẹ̀ ọ̀ká ní ìpínlẹ̀ Anambra ló padà ba àwọn ilé ìtajà bíi márùndínlógún jẹ́ńbẹ̀ o wọ́n pe àwọn ọjà lẹ́yìn tó tọwọ́ bíi mílíọ̀nù mílíọ̀nù níye ní kíní ọ̀hún padà jóníná ní dèédé aago méjìlá òru lọ́jọ́ Wednesday òye náà ló ń padà ń sọ̀rọ̀ báyìí pé àwọn ará ìlú gan ni wọ́n gbìyànjú láti pa iná náà lẹ́yìn ìgbà tí àwọn iléeṣẹ́ èyí tí ó ń pa iná kọ̀ láti wá ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ iṣẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n pọ̀ wọ́n títí títí o àwọn kan léyìí tí wọ́n padà wà lágbègbè náà ni wọ́n padà wà ń ké sí ìjọba ìpínlẹ̀ tó ń ti ìjọba àpapọ̀ nílẹ̀ yìí láti tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà ibẹ̀ kọ́ àwọn yóò padà gba ẹ̀mí lẹ́nu ara wọn ẹnìkan tí a mọ̀ sí ọ̀káfọ̀sọ Madina ló ń padà ń ṣàlàyé pé òun ti sùn lákòókò náà àmọ́ kó di pé òun padà wá gbọ́ pé iná kan ti ṣẹ́yọ ní inú ọjà léyìí táwọn ń tà ó ó èyí jẹ́ ohun ìbànújẹ́ pátápátá bẹ́ẹ̀ àwọn gbìyànjú láti pa iná náà fúnra wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé kìíní ìdí ò ṣe àkóbá fún láti rí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹun tàbí wà nǹkan jẹ ọ̀pọ̀ ẹlòmíì ló ti jẹ gbèsè lórí ọ̀rọ̀ náà. nínú ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ tí a mọ̀ sí Rivers United ìyẹn Oyegunma Swastanley ti ń padà ń jẹ́ kó di mímọ̀ báyìí pé ikọ̀ òun ṣetán láti wàá kò pẹ̀lú ikọ̀ tí a mọ̀ sí Sunshine Star lẹ́yìn tẹ́ pé lọ́nà tí yóò gbóná jọjọ yìí ó pé àwọn ṣetán láti pé àwọn wàá kò pẹ̀lú wọn lónìí bẹ́ẹ̀ ni pé àwọn ń gbá bọ́ọ̀lù èyí tó kẹ́yìn jùlọ nínú ìdíje ti NPFL tó lọ lọ́wọ́ náà ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá náà ló jẹ́ pé ikọ̀ rẹ̀ yóò máa wàá kò pẹ̀lú ikọ̀ tí a mọ̀ sí sunshine ní òní ní ìlú ní ìpínlẹ̀ Ondo bákan náà o wọn kò ṣe rí ikọ̀ tí a mọ̀ sí sunshine star lọ́jọ́ wípé wọ́n na ikọ̀ tí a mọ̀ sí duma ní àmì kan sẹ́yà kan ní ìgbà tó ń gbá bọ́ọ̀lù wọn kò ikọ̀ tí a mọ̀ sí Rivers United làwọn náà na ikọ̀ tí a mọ̀ sí lobby star lámì méjì sẹ́yà kan òye náà ló jẹ́ kó di mọ̀ wípé ikọ̀ sunshine lẹ́gbẹ́ wọn ti padà gbá bọ́ọ̀lù gbogbo òkè nínú ìdíje bíi mọ́kànlá níye bẹ́ẹ̀ tí wọ́n padà gbá àmì làmì jẹ́ pé ó pọn dandan bẹ́ẹ̀ sì rèé ó fi ara gbára wọn bíi mọ́kànlá ní iye bákan náà wọ́n pé ìròyìn náà ló ń jẹ́ kò ní mọ̀ pé ìdíje náà ni yóò wáyé lónìí o kò ní jù báyìí lọ fún ti ìròyìn àpapọ̀ èyí tá a mú wá fún yín ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ipò youtube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv facebook gbàgede ìmọ̀ with aláwòye bayo instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà amókè tó máa lọ ẹ gbọ́ àwọn kókó èyí tó wà nínú ìwé náà lẹ́ẹ̀kan sí i ìgbìmọ̀ ìṣèjọba lórílẹ̀‐èdè wa nàìjíríà ti padà fọwọ́ sí owó tí ó tó tírílíọ̀nù kan ó lé mẹ́sàn-án níye báyìí fún àjọ nnpcl láti ṣe àwọn ojú náà bíi mẹ́rìnlélógójì lórílẹ̀‐èdè nàìjíríà o ìjọba ìpínlẹ̀ edo bẹ̀rẹ̀ ní pariwo síta báyìí lórí àrùn lásà èyí tó padà gba ìgboro kan ní ìpínlẹ̀ náà nàka lébù sí ìjọba àpapọ̀ nílẹ̀ yìí látàrí bí wọ́n ti ṣe kọ̀ láti pèsè ìrànwọ́ fún wọn. mínísítà fọ́nrán tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí pé ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn Usman bàbá ló sì ní àkókò díẹ̀ sí láti lò lórí iṣẹ́. nínú ìròyìn eré ìdárayá àmúwá fún yìí wípé akọ́nimọ̀ọ́gbá United ti pé àwọn ṣetán láti wàá kò gan pẹ̀lú ikọ̀ tí a mọ̀ sí sunshine star nínú ìdíje èyí tó ń bọ̀ lọ́nà lónìí kò ní jù bá lọ fún ti ìròyìn àpapọ̀ ìtàmùwà fún yín Sunny Sodiq Abiodun náà ló kọ tèmi títí dìgbà míì jẹ jẹ jẹ o. Audio Jungle. Audio Jungle.